أمة التوحيد هذا كتابكم فيا أمة التوحيد هذا كتابكم فلا تتركوه إن جاء أو يرجع هجرا ولا تتركوا للعدار يرون مستمسكين بأبوله لأبوله وماتوا مستمسكين بأبوله لأبوله بل آتاه بكيه نصرا ولا يدرك آتاه بكيه نصرا ويا رب ألهمنا صداك بحبه ويا رب ألهمنا على نفسكم به ويغفر لنا إنا نخاف به الأسرى ويغفر لنا مما نخاف به الأسرى ورتب شباب اليوم ظلمت جواسر ربنا وعطاه حتى نعيد المسجد وأسيرة الغرام نبي على ضوء الكتاب حياتنا حياتنا فليس والغاية لقبها قدم للكفي بالعز والغاية الكبرى يا ربي يا رحمن نرجوك رحمة نرجوك رحمة ذنب إياك وعفوك في الأخرى ومن ذنب دنياك وعفوك في الأخرى أنت لله أنت تسر ولو نمت àtúntò ọlọ́run lẹ́yọ̀ rẹ̀ àbátòtò ọlọ́run ní ibẹ̀. Láti èrò kó máa sí èrò, kò máa dáwọ̀ èrò sí èrò yẹ. Ọba ti ọ̀nà kò máa dáwọ̀ yẹ. Ìbá kájà sọ́ọ̀lọ́ ṣètò. Orí ara yìí ọba jàmá. Láìlá máa ìlà ọ̀rọ̀ ọba tótó ọ̀dọ́ òní ìgbẹ́. Láìlá máa ìlà ọ̀rọ̀ ọba tótó ọ̀dọ́ òní ìgbẹ́. Lórí báwọn àṣẹ Lẹ́gbọ̀n náà. òní báwọn àṣẹ̀kọ̀ bá ó kákúta ní ààrẹ́kọ́ ní èmi òní báwọn àṣẹ̀kọ̀ bá ṣẹ́gbẹ́lẹ́ lẹ́lùfẹ́ ààrẹ́kọ́ ní èmi òní báwọn في أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ورسوله ورسوله على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن السعيد إنا صراط المستقيم آمين إنا صراط المستقيم آمين إنا صراط المستقيم الحمد لله هذا الحمد لله àtọ́rọ̀ ìdí àti ẹ̀kọ́ àti ìṣòro sallallahu alaihi wa sallam àti fún gbogbo ara ìṣẹ̀tàwọn sàhábà àti fún gbogbo ẹni ọba tẹ̀lé pẹ̀lú dáadáa ọjọ́ ìgbàlódé ọlá kó ká sí ìmọ̀ lọ́wọ́ àmín tó àtúkọ́ àbọ̀ sí ìjọkọ́ ọ̀sẹ̀ yìí ìjọkọ́ alágbèéká ìjọkọ́ àjọgbáládá ìjókò kan sọ pé bọ́lọ̀ bá fi bóde pàtàkì tó bóde lè mọ tó rùn wá. bóyá ní ọ̀tá wọn kàlè dára ìjókò ọlọ́dọ̀ bá ti gba àyè máa lọ. Ìjọba pé orí ayé bá ní abápín àyè tó bá fi ń pín orí àlùkìyàmọ̀ yìí tó bá fi ń pín àlùbáyíkà yìí tó bá fi ń pín ìgbàdúrà yìí àwọn kan tó múra sí báyìí lọ àmọ́ òjò ó jẹ́ ilé yìí kó lè jẹ́ pé ẹnu àwọn tó fẹ́ dínkù náà ní àádẹ́tọ̀ sí àwọn náà ló pàtàkì ètò alẹ́ nìyí jain jain jain jain bí ẹ̀bá tó ní ìsìn pẹ̀lú agbára ọlọ́run rọ̀mùdá ló ní twenty three a ti bẹ̀rẹ̀ níjọ́ ní ìdí èrè tó kù lọ nana lójú nígbàgbá yá ní òkú mẹ́ta àbí méjì òkú mẹ́ta àbí méjì. Wọ́n ní ìlú ìlú kótòkó tẹ̀sí ìwá ní kátó orí ẹ̀ lọ ní púpọ̀ láti tó ẹjọ́ ní ìsìn bí àwọ̀ bá bẹ tẹ̀sí òsì lọ ẹ̀ bàbá láwọ̀ lọ ẹ̀ nígbà pé bóyá àwọn bá pé ọgbọ̀n àmọ́ pàdé kò tẹ̀sí báyìí ìjọ sunday báyìí kò lọ sí mọ́ abẹ́lọ́wà ìjọlá yé kájú yọ ìjọ báyìí. Èdè ní ìdí àná yìí nígbà tá a jọ lórí ìjọ. Ọlọ́run ajé àti olórí ti ń bẹ̀. Gbogbo ọmọ ìyàwó Adán bẹ ní Omúra látòrí àwọn ààrẹ wa èka gbogbo àwọn jẹ̀mọ́ àwọn àgbọ̀ ìgbẹ́mbẹ̀ ọdún ọdún láyọ̀. Kọ́lá náà lọ́wọ́. Nípa tí wọ́n bá náà dáadáa. Àpọ̀jù múra lọ́dún ìdí òsì lọ. Pásítọ̀ ló dé mọ̀ ìyá pọ̀ ìgbà ìlọ. Kọ́lá náà lọ́wọ́. Ọlọ́run tó wá jẹ ní àmà mẹ́ra wa mẹ́wàá àkọ́kọ́ ẹ̀yẹ lọ. Mẹ́wàá ẹ̀jẹ̀ yìí ẹ̀yẹ lọ. Mẹ́wàá ẹ̀jẹ̀ ta káwà wà lọ. Àmì ọlọ́run dágbára bẹ́ẹ̀ ibi ìfẹ́ ló ní ìyá àwọn olè tó rẹ̀ dànù. Lẹ́sẹ̀ àgbẹ̀rẹ̀ ọ̀nà. Alhamdulillah. Ebi wà sí kan láti ń bọ̀ ìlú lápẹ̀lẹ̀. Gẹ́gẹ́ bí ìdíwájú wọ́n lọ́dún, lọ́sẹ̀ tó wá pẹ́ ìnú ọ̀dá náà láì ní ẹ̀mọ́ ń bẹ̀rẹ̀ wọ́n ti mẹ́fẹ́lì mẹ́ta síwájú àwọn ọ̀sẹ̀ ìjọba yẹ. ní oṣù tàdébẹ̀ àbá ìrònú bẹ́ àbá àdéhùn bẹ́ nǹkan tẹ̀síwọ́ ìgbàgbà. ó yí ààyè lọ́rọ̀ tó dògún fún wa táà ní ewé ìsìn bẹ́ẹ̀. Àtúnbẹ̀ náà náà kò tún bá ìpamẹ́ ìdáná ọlọ́run náà wà bẹ́ẹ̀ ọ̀gá wà bẹ́ẹ̀ bàtìjì bẹ́ẹ̀ kó dà lọ lọ. káàkiri bàtà gbé lágbára ọlọ́run níjọ tí ì gbé níparí àdúrà lọ́dọ̀ àbáwá international bí a ti máa ń ṣe lọ́dọ̀ ọdún gbọ́dọ̀ bá yìí síbẹ̀ ọdún láti yẹ bẹ́ẹ̀ kọ́lá ìṣe kò sí àkọ́kọ́ láyé wọn náà lọ lọ. Ìgbọ́n kára wọ ìyá bá ní kọ́lá láàfin. Ọmọdé ni wọ́n bọ̀dọ̀ pẹ̀lú wọn pẹ̀lú wọn láàfin. Àwọn tí ìjọba fún ìlọ sí wọn. Ìgbà abẹ́ ti ní dáadáa kan mọ̀ jẹ́ ọjà ìṣe. Má jà bọ́ náà. Alábàlá ti lọ lọ. Tọ́, àyà afẹ́bí tọ̀rọ ọlọ́run lélì annafaru lè jihadi fi sabilillah annafaru lè jihadi fi sabilillah ìdílé kama ìdílé kama sí ohun ọlọ́run tí jihadi bá já ẹ̀yà ìdílé ìkànnàwà sí alhamdulillah alhamdulillah a ní nǹkan ti pọ̀ àmọ́ pàtó yọrọ àdáṣe tí ìdí sẹ́ńdé bàtí wà náà yìí ìdí láti ìdí sẹ́ńdé bàtí wà náà yìí bó ti sọ̀rọ̀ àmọ́ ní lágbára ọlọ́run àtọ́nbọ̀ ìdí sọ́dọ̀ ń pàtì kékeré sẹ́ńdé sẹ́ńdé làjókòó pé gbogbo àlọ́ iṣẹ́ lójúmọ́ ní ọ̀gá ìbáyìí ìwà àtàwọn náà láfẹ́ wá ń tọ́ fẹ́ epo wa níbi ayò wa. Hmm, hmm, hmm, Abẹ́rẹ́ ọ̀rọ̀ ìjọlá ti dé ọ̀rọ̀ fún wa kọ́nà ìpàdé fún olè òkun wa náà. Amínà. Gbogbo ẹ̀ ṣe wá náwó lẹ̀ náà. Sójú ọ̀nà ọlọ́run ìpànìfẹ́lẹ́ fún lọ. Amínà. Agbègbè tó nílò lánàá. Mo fi di abẹ́ tó Ẹ̀jẹ̀ ti gbúdúgbúdú méje àti ẹ̀mẹ́fà. Mọ̀hàn lọ́lẹ̀ ọlọ́run jẹ́ àwọn owó ti. Ìwọ lọ máa rọ nǹkan bẹ́ẹ̀dà lọ fún wa ni. Owó aláàdí lọ fún wa. Sọ̀rọ̀ kan fún yàn, èmi ó ti bí ó sì Èmi ó ti bó lágbára ní ìgbà náà ọ̀rọ̀ fún Ọ̀rọ̀ fún mi ọ̀nà àwọn àmúwà. Wà orí máa lè wà jù bẹ́ẹ̀ lọ. Jésù wọn wá gùn ìyá lálàáfíà. Ọ̀nà wa gbọ́ pé yóò dá wa. Ọ̀tá ìsìn ní o, ọ̀tá ọ̀tá ní wọ́n ní ojú ní ojú o, ojú ìjọba àwọn bá ìyá wa. Wọ́n wá fi àwọn náà ní ọ̀tá àwọn èèyàn lọ́wọ́. Lá áwùlà wàdà ń wọ́ta. Ìlà bìlà. Ìlà bìlà. Tọ́.

أنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انفروا خفافا وفي القرآن وجاهدوا بأموالكم وأنفسكم أنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون Ìgbà tí ọba àdéjọ ọlá tó ti pàṣẹ lẹ́yìn níbi ogun tí ànábì lọ àtàwọn bàbá rẹ̀. Tí bàbá àgbàlókè lẹ́yìn ìlú fún wa ní àná. Ọlọ́run wá ìyẹn ogun Babok. Ọlọ́run wá fi gbólóhùn tẹ̀lé. Ibẹ̀ انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم Àtùjá bẹ̀rẹ̀ jẹ́ tó ń ta bọ́k, àtùkọ̀ àmìwò báyìí náà mọ̀ sọ̀hábà. Àkọ́ wa dé fún wọn báyìí. Àtùjá bẹ̀rẹ̀ máa ta owó, jẹ́ bẹ̀rẹ̀ máa rọ owó sí lé yìí. Ìjà àfijáde ìlú tó wá lágbára láti kò yẹn máa pé ilẹ̀ wa lé òun mọ́ fẹ́ pé òun mú kò sí ọrọ̀ ajé lé kò sí pé ọlá wà lé tó bá mú bá wọn tí gbogbo ẹ̀ bá di kankan bá wọn wọ́n ní pẹ̀lú tí a ìyá máa lọ òun sí láti lé ọ wá lọ yin ọ̀nà ọ̀nà àdánwò bí ọ̀nà bá dáa sí gbogbo ẹ̀ tutù tí ò lé tí owó bá ń bẹ lé báwọn ìlélẹ̀ yọ ọ̀rẹ́ jókòó sí ọ̀nà àbíjáde wa tó le ìjọ lè mú ìyàmọ̀ ẹlẹ́ lé oṣù àwà gbogbo ọjọ́ ìjọ gbogbo ìjọba pàtì wà lọ́rọ̀ ní má pàtì ẹ̀dá ọmọ pàtì wà fún sàánú wà mọ́jà tẹ́tẹ̀ gbé ọlọ́lẹ́yìn ìsàdé ẹ̀yìn ìsàdé àtàbí ìdí ẹ̀dẹ́ lẹ́yìn bírù ẹ̀dẹ́ ìrúfẹ́rọ̀ ìfàfàrọ̀ wà sí fọ́nà bẹ́ẹ̀ bá fúnjẹ tí ò sí ìkàkà lọ́wọ́ ní ẹ̀dẹ́ lọ́jọ́ lọ́rùn tẹ́ ẹ bá wúwo bóyá agbára wà gbogbo ẹ̀ wà tó ti bẹ́ẹ̀ náà ẹ̀lú tó lọ bẹ́ẹ̀ bá lálà bí àtàrà yín fúyẹ́ tí ò sí kankan ẹ̀lú tó lọ lọ́wọ́. ìfìwò ìfáfáhùn sí kọ́lá. bẹ́ẹ̀ bá jẹ́ pé ẹ sí ìkì ara yín ọ̀yà ẹ̀lú tó lọ lọ. ìfìwò ìfáfáhùn sí kọ́lá àbà bàbá kẹ́lá kú mọ́ yín bẹ́ẹ̀ bá lójú ọ̀nà ọlọ́run gba ìgbàgbà ìfà ẹ̀ ní kú bẹ́ẹ̀ abájẹ̀ kára kú mọ́ yín bẹ́ẹ̀ bá ń bẹ́ títí ìṣẹ́gun ògùn yẹn kù ẹ̀yìn òkú kọ́dọ̀ mọ́ ti jà kú báyìí. ní ọdún kan kò ní ìgbẹ́ púpọ̀ náà o wà sí mẹ́rẹ́ yóò di bí àdìgẹ́ sí ìlọrin lọ́dún náà ìjókòó wà sí ní gbogbo ẹ̀ bá ní agbára inú ara lọ́hùn á sí wà gbọ́ báyìí abágàdúà abábẹ́lọ́hùn abábọ́dọ́wọ́dọ́ gbogbo ẹgbàdá ìjọyọ̀ mo lè fi já òun ọ̀dọ́ kan náà a ń lọ́dọ́ ní àdídọ́jọ́ pé àbí yọ́wá àbí àbí kìíkẹ̀ ní táàbí ilé lọ́rùn táàbí ilé lábẹ́ẹ̀sì táàbí ń bọ̀ táàbí ilé àjá ìrẹ́gẹ́lẹ̀ lọ́rùn tó lọ. Ìjọ́ àìsàn tí ò sí jáde òun gbọ́dọ̀ bá ìtọ́jú tọ́kà tí ó wú wá bẹ́ẹ̀ jẹ́ ibi kan tọ́kà rẹ̀ wá láti inú kan ìgbọ́n délẹ̀ pàdùwàlá lójú ọ̀nà ọlọ́run ti ọ̀rọ̀ bó bá ti di yáwó yẹn náà òru náà gbogbo àwọn nǹkan náà ló ṣe kéde ọ̀ òyàwó yìí. Ìrùfìrú wá sí kọ́ọ́lá. انفروا خفافا وثقالا ẹ̀yẹ wo àwọn Yorùbá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ní lọ́dọ́ dáa púpọ̀ wọ́n ní ẹni bá mọjọ́ òwò ọjọ́ òkú ẹ bá mọjọ́ òwò pé òní lọ́jọ́ òwò jẹ́rìí yẹn gbọ́ ọjọ́ ọjọ́ tí yóò ṣe òye ìpàdé ní ìyẹ̀ yóò ṣe gbọ́jọ́ ọkú ikọ́ wọ́n lọ fi yíjà ṣe mùsáàbà ó bì yí àdàbí láyé ìdíhù tí ọ̀rọ̀ ìdí òní lẹ́lẹ̀ ẹni tó lè gbọ́jọ́ ọkú ẹ̀ nítorí alẹ́ gbọ́jọ́ ọkú ni ọ̀rọ̀ ìgbọ́jọ́ òru náà nìyẹn ìdáwọ́ bá débẹ̀ yìí pé ìjọ bá bá ń jẹ́ ọ́sìn lọ́sìn ọ̀dọ́ òru pé kọ́ mọ́ lọ ọjà yẹn ìjọ náà wà dérò ó lè má ma ní èrè ọjọ́ kan ó lè má ma ní èrè ọjọ́ kan tí ó jẹ́ èrè ọjọ́ gbọ́ọ̀rọ̀ tẹ́gbẹ́ ń dọ́yẹ̀ làwọn tó wà bọ́ ọ̀rá ọjà kí wọ́n àbíà níbo ni ẹ̀yìn ti wá wà báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ oúnjẹ tá máa wá rí ìgbà lẹ́ni ìta náà dáwà yìí máa tà fún ìgbà ẹ̀ ẹ̀dàpọ̀ àkáǹtì yídà ẹ̀nàmbà yídà kìrìkà yídà bàbá wọn máa ń kọ́ tí ó mọ̀ bá yígbà ha ìdíjà orílẹ̀-èdè náà ni ní àtẹ́pọ̀ láéláé ni ó bẹ̀rẹ̀ láàrin àti àtàwọn ẹ̀ ẹ̀lọ́sọ pé ẹ bá mọjọ́ òwú ọmọjọ́ òwú nígbàtẹ́ pé kí wá sí òwú ayé ìkànnà wá sí láyé ìbá àkànfẹ́ tó wáyé kájú wá sí ẹ̀jẹ̀ lásán ìwúrí láéláé ti ṣe ọ̀dọ́lọ́wù náà ní ká tó gbọ́dọ̀ lọ́ báyìí sọ́ọ̀ lè sọ́dọ̀ láéláé fúnyàn ẹlòmí ń bẹ tí wọ́n ń dáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ ń dáhùn kí èpè tàbẹ́ padà pọ̀ nípa àmọ́bọ́ tí a sì ń lórí èèyàn pápó tí wọ́n ń dọ̀rọ̀ rẹ̀ o táwọn bọ̀ làwọn ní abáwọn ní bọ́ọ̀lù ọjọ́ tẹ́ni tí ń dọ̀rọ̀ rẹ̀ o tó wá fẹ́ lọ bí tí wọ́n tí máa gbọ́rọ̀ lọ́wọ́ ọjọ́ ni ìsìnkáni rẹ̀ ọmọ sọ pé ọmọ lọ lọ́wọ́ bàbá fún sí ìsìnkáni bàbá lọ bàbá níbẹ̀ lónà yóò gbà ókè afá ìmọ̀ nìjẹ́ ní gbọ́rọ̀ lọ́wọ́ bí lọ́wọ́ ilé ìrìnà àyàn ibi lọ́dọ̀ wa lóòtù ní mà nígbà tó gbé èmi ò lọ wípé gbogbo ọdún gbogbo ọdún gbogbo ọdún gbogbo ọdún àpọ̀ because o lè o lè fi àbá fún kọ́ máa wájọ yẹn. jàmá tọ́lọ́n tọ́lọ́n tọ́lọ́n àgbálé mọ̀lẹ́ <laughs> tara wa ni. Màmí àmì lọ sọ́ọ̀bì àrùn fọ́lẹ́ náà kò sí. ومن أفاء فعليها وما ربك بظلام للعبيد وما ربك بظلام للعبيد mọ́tà àmìlà sọ́ọ́ lè yá bọ́ọ̀lù náà sí ẹ bá mi dáadáa kó o fi kú yàrá ẹ̀. wọ́n máa ń yà sá àfọ́ àlẹ́ yá ẹ má lẹ̀ sí dábùú kó o fi kú yàrá ẹ̀ náà. ẹ dábùú ìwà ń fi dọ́lọ́mù bẹ̀rẹ̀ wọn. àpọ̀lẹ́gbà ni wọ́n dá a ṣe là ń jẹ yìí. lọ́gbọ́ ìwọ̀n tó ń ṣe lọ jẹ yìí ìwọ̀n tí wọ́n ṣe lẹ́dìí ọ̀rọ̀ jẹ yìí. lábẹ́ àwọn ẹjọ́ bá jẹ́ àbẹ́là tó máa ń tẹ̀lé ìkó èdè ọmọ agbẹ́mọ àwọn èèyàn sọ̀rọ̀ fún ọgbẹ́ ìyẹ́gbọ́n náà máa oúnjẹ jẹ́ ní ojúmọ́ yìí náà ẹ̀sìn nínú jáde sí ní jáde onígbòbalẹ̀ onígbòbalẹ̀ lè dákà gàdẹ́wà lẹ́sẹ̀ yìí àwọn ọmọ síra wọn ni ó wọ́n lè gbẹ́ wọ́n lè wọ́n wọ́n wọ́n gbẹ́ ní òṣìṣẹ́ nìkan ní káwọn àwọn èyí ẹgbẹ́ ní ìjàmọ́ lọ èyí ìtàwọn ìlú pẹ̀lẹ̀ náà. Lọ́nà àmì lọ sọ́ọ̀dì àrùn pálí náà kò sí tó bá fi dáadáa arábìnrin, òṣè kó ní ara rẹ̀ òṣè fẹ́ ìjà rẹ̀ òṣè. Wọ́n máa ń àbá àbá alẹ́ yíyá. Gbogbo ẹjọ́ lè ṣe ìdí ọ̀dà òṣè kó ní ara rẹ̀. Ó máa ilẹ̀ yìí tó jà ó dà. ثم Àtẹ̀tọ́ wá sí dáadáa, àtẹ̀tọ́ sí dáadáa, ọlọ́rin gbogbo ní ẹ̀ padà bọ̀. Ọ padà jọ lọ́dọ̀. Ìjọba lè ṣùgbọ́n ìjọba. Bí a bá wá ń ṣe wọ̀n dáa, bá lè ṣe nípa dáadáa káwá sára fún tó lè bàájẹ́ bí ẹ̀bọ bí ẹ̀bọ tá bá sára fẹ́ bọ kátó sára fún gbogbo àwọn olùkẹ́ wọn ní kí wọ́n bá tẹ́lẹ̀ orí jẹ́. yá Ẹgbọ́n, ọlọ́pùn àbúdá ọ̀dá ìgbàgbọ́ lóòrò. Kásẹ̀ lọ́lọ́run dáàbì ti bẹ̀rẹ̀. Ká máa fi ìgbàmí bàjẹ́. Àbí ti jẹ́ ìlú ìṣòro ìgbàfẹ́ jẹ́ òṣù gan òkòkò kìí kọ́ òkòkò pàtàkì ẹwọ́n ìjọ tó tẹ́bi yẹn gọ́lé kan tó ti gbé ilé àbúrò àbúrò ìjọ kan tó ní yàgá ìjà ìgbàlábíyà ní ọ̀nà láì wọ́n dáwà bá ti ga tó lóde tó wúlú àbúrò àbúrò bá ti ga tó ilé tí ọba ga tó gan níwúrò ẹ̀mí ra ìdíje tó tó bá ń ṣe jẹ́bẹ̀ tó wá ga ní Iṣọ́ ni sílá tó fi kàn án gbogbo ẹ̀yọ́ kalẹ̀. Òun dẹ̀ síbọ̀ lábẹ́ ìdí ẹ̀mí yóò máa fi dìkì dìkì dìkì tó á jí rọrọ ẹyù wó ọ̀dọ́ nù gbogbo iṣẹ́ ọdún gbọ́rọ̀ owó rà nù. Lẹ́yìn àti sẹ́tà àbójú náà ọlọ́run làwọn abẹ́ tó wọ ọ̀rọ̀ ẹ̀yìn nígbà fẹ́ jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn apájúlẹ̀ ẹ̀yìn obìnrin ẹ̀yìn obìnrin Yorùbá ní obìnrin tó yọ̀rọ̀ tí wọ́n bẹ yíra wọn bá tí wọ́n yíra wọn ní òun ra wọn ní ìwà wọn bẹ̀rẹ̀ yìí. a nínú bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n jẹ́ inú mọ́tò wọ́n jẹ́ inú bíléèdì wọ́n jẹ́ inú gírígì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti máa ń pọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ti máa yára rẹ̀ rẹ̀ a kò fi àwọn àwọn ètò ìlànà yìí. Báyìí kí a tán, ẹgbẹ̀lẹ́ ọ̀, ìgbàgbọ́, onídẹ̀ bàbílíà ọ̀ ẹ̀yọ́fẹ́ tí wọ́n bàtọ́ lọ yíò fa ohun rẹ̀ ilé o èkó làwọn gbé à ẹni tó fi ń gbé ìbàdàn ní ìgbé ta wọn jẹ wọn bẹ̀rẹ̀ ẹ̀ nígbà wọn bá yìí ìròjọ gbé gbàgbé jẹ tó ẹjọ́ mẹgbóró mẹ́ta wọn bẹ̀rẹ̀ ẹjọ́ ọkọ wọn bẹ̀rẹ̀ ẹjọ́ ọkọ ni wọn bẹ̀rẹ̀ ẹ wọn lọ ní lẹ́sí tó mọ́ ni wọ́n a máa nájà ọkọ̀ lójú ọkọ̀ ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ ti máa nájà máa nájà ọjà wọ́n máa sọ lọ́nà tí gbẹ́rú ọkọ̀ bá ní ọ̀rọ̀ máa sọ ẹgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó dùn ẹ má sọ ìjọ máa bá tẹ yín jẹ mọ́ ẹ̀dá kù ẹ̀dá kù wọ́n wá jùlọ èyí jẹ́ ìgbé ọlọ́run jẹ́ ìbẹ̀rù ọlọ́run jẹ́ kúrò ta pẹ̀lú ìjẹ́ ẹ̀yìn ọlọ́run lábẹ́lé kọ́ba lè fẹ́lá mú ìyá sínú orúkọ ìjà náà. ṣé ń fi rúkì bá parun wá sí ọ́lá. aláǹdó wa ló ń pè lójú ọ̀nà ọlọ́run lájọ o ẹ̀já lọ wájú o ẹ̀já lọ yọrọ lọ́hùn o ẹ máa tó lójú já lókè ẹ̀já o ọ̀yá ń sálẹ̀ ẹ̀já lọ o. wọ́n àwọn ìgbà máa dáa lọ àníyàn bá dáa bá lè dá sí ìtọ́lọ̀ fẹ́ sọ yìí bàbá mi lágbára tó àti náà. وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ọlọ́run á ní ẹ̀mọ́ ọ̀dọ́lá fẹ́ ìgbìyànjú lọ́nà ọlọ́run pẹ̀lú orí ẹ̀náwó síbẹ̀. Ṣẹ̀gbọ́n, a lè ìnáwó làbí sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ti bọ̀ á. Ìyá tí ń bọ̀ ìwà ìdàpẹ̀tẹ̀ ní a bá ní ilẹ̀ kan bẹ̀ àwọn abiláwọn ilẹ̀ kan ní a bá wá pè wọ́n fún ilẹ̀ plọ́ọ̀tì kan plọ́ọ̀tì ládẹ̀ ní plọ́ọ̀tì jọba àwọn plọ́ọ̀tì jọba yẹn ní plọ́ọ̀tì ẹ̀yìn ọ̀dọ́ ìgbà ìjàgbé ìjàgbé ọmọ ọ̀sìn yẹn. So ẹni wọ́n tó pè wọ́n ní pé ẹ̀yin mùsùlùmí owó tó kù tó ń tẹ̀lé lò ilẹ̀ tí ń bẹ lẹ́yìn yíyún fẹ́gbọ́ kẹ́kùn tó lò àwọn tẹ̀lẹ́kẹ̀lé ilẹ̀ olù làwọn máa ń wá sí i tẹ̀lé bẹ́yà la lẹ́nu máa ń lọ́wọ́ ìdí wọ́n máa dé bẹ́ẹ̀ lè bá ti yí mu ẹ̀mí ti ẹ̀mí lè rán tẹ̀lé ẹ̀yìn tẹ̀lé abẹ́rún tẹ̀lé lọ́kọ̀ọ́ mi ò lè gbọ́dá ní òde lòkùtẹ́ rẹ̀ lábẹ́ ní tọwọ́ fún ọmọdé tó bá ti jẹ́ ọlọ́run gẹ́gẹ́ ọgbẹ̀tàn ńlá láyé pẹ̀lú ìyàmọ́ kí yóò lọ́n ti lọ́sẹ̀ lọ́wọ́ ìṣẹ̀ bá mọ̀ bí ò ní wà ní ìjẹ́bẹ̀ tó bá jẹ́ pé kò sí ìlà ọlọ́run ti ayé rẹ̀ ọ̀dà ayé ọmọ rẹ̀ ọ̀dà tó pé lọ́dún wàhálà lọ́la wàhálà tí ọ̀dà tí ìdè àbá jókòó ìlànà pàmílẹ́ fún ọmọ ẹ wá rà á èló ni wọ́n ní sí forty five million ní. àwọn abẹ́rẹ́ ìdáwó lọ́sọ̀ọ́ ló ti jẹun jẹun lọ́dá sí àtàkì one forty five. ó lè lóyún ọ̀rọ̀ two million or three million. ẹnìkan bá ní kí lè má lọ gbọ́ ẹ̀dí òwò ìyá wa àmọ́ owó yóò gbọ́dọ̀ òun ẹ̀dá kò ní bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ lọ́bàá yá wa làbásanwó rẹ̀ ní wá kéèrè lónìí pé tó jàmá jẹ́ gbèdé two million o wà dáńgá bá ń bè ní wà sí pé máa ń tẹ̀lé kàṣẹ́ á ìwádìí ìlà àwọn àwòdà ọ̀gbẹ́rẹ̀ ọ̀gbẹ́rẹ̀ mi ẹni kẹkẹ ò ní bí kẹkẹ lẹ torí ọlọ́run kọ́lọ́mọ́kùnrin tó dáa jùlọ rọ́pò àkọlé wà nìyẹn làwọn abọ́ ní pé kálukọ́lọ́ lọ́wọ́ bọ́ọ̀lù ọ̀fẹ́ tó mílíọ̀nù yẹn lẹ́yìn díẹ̀ báyìí ló kù okun four hundred thousand okun four hundred thousand àrí one point one point six million dípò wẹ́ẹ̀sì one point six nàrí. wọ́n lè dùn kọ́ ọ́. sẹ́mi pé ibi ọdá fún ibi ọdá fún adé nìyẹn abẹ́lọ́ gbéníwò yẹ́ rí ẹ̀kì kọ̀ọ̀kan ní kọ́ máa kó dúdú mílíọ̀n lẹ̀ bọ́nà lọ́sẹ̀ tó ṣe yìí àwọn jẹ̀mọ́ à ń sọ kọ́lù máa ti ṣe dáadáa fún wọn àwọn jẹ́ kọ́kọ́ já owó láyà náà wọ́n gbé fọ́ ọ̀rẹ́ ta ọ̀dọ̀ lálẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ four hundred thousand ẹ̀rọ gbélé cash lẹ́yìn ní ìjọ sanba ẹ̀rẹ̀ ọ̀dìjàláyà nínú jọmọ́ àzọ́rò ìdè ó tún á fi two hundred thousand lẹ̀ lọ́kọ̀ two hundred thousand alájùwà àyíjì àbíjà inú jọmọ́ àzọ́rò náà tó fi hundred thousand lẹ̀ ẹwọ ọjọ́ àwọn ọjọ́ ti gbé lọ́lọ́lọ́ lọ́wọ́ wẹ́ẹ̀dì náà àwọn aláǹsàdúrà ọlọ́bí ọdá wà áwọn ìlọ́ sí ìjà ní ọ sí àwọn ọdá tó ń sọ fún lóòrùn alárúgbé kó tó ń dàgbà àgbà àbújá máa dàgbà fún ọgbẹ́ wọn lọ́wọ́ jà lórí adẹ́yọ̀ sí mẹ́jọ ìwọ̀n tó ń gbàgbé ọ̀rẹ́ ọlọ́run tó ń gbàgbé àpò ó tó ń gbà ọ́. ìdí òjò ọ̀sẹ̀ lè yíyá ń sè ẹwùjẹ jálá kan ẹwùjẹ jálá kan nìkan fún asọ́fẹ́ wú ilé ọlọ́run lábẹ́ tó kọ́ tọ́rọ̀ àríyá ni pẹ̀lú òkú ọlọ́run a fi dúpẹ́ lọ́dún tí ń bọ̀ ní máa ti fi ọ́n níta fi kọ́ yẹn ọlọ́run wọlé abá náà á ti wá gbogbo dáadáa dáadáa ńláńlá nìyí. Àmín. ọba tí wọ́n fọ ẹrú ní ìjọ ìgbìmọ̀ tàbí olówó tó dàpọ̀ àti olóòlà pé ó wùwà ó wùwà káàkiri lẹ́yìn. ẹ̀yin ò jíjọ́ lọ́wọ́ gbèjọ́ ọmọ àwọn àgbà àti wà ní. gbogbo ọdún bẹ́ẹ̀ ó bá ń bẹ̀ sọ̀rọ̀. àmín. bá ń bẹ̀ lé ìṣẹ̀ sọ̀rọ̀. àmín. وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله. Ọlọ́run ní ẹja gbogbo lọ́wọ́ ọlọ́run pẹ̀lú owó yìí àti ẹ̀mí yìí náà. Ẹ wo bí ẹ̀mí lè ní mọ́tò. Tó wájú gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ pè pè gbogbo ọlọ́run kì dáàbò ẹ̀mí lákọ̀ọ́ òun yóò kọ̀ dáàbò ìgbà tó wọ́n púpọ̀ ní gbogbo ẹbí mẹ́tò gbọ́n láti yẹ ti sọ̀rọ̀ sí gbogbo wa. Ọlọ́run lè gbà wá. Ọlọ́run lè gbà wá. Àtàlà àpá àtàwà. Àlọ́ òwe, àlọ́ ìjọwọ́ àtòjútòwò àtúnṣe ìjọba àtàgbẹ̀ àtẹ̀jú ìdílé kàkà lọ́wọ́ ìwà ìdílé ọ̀tùwà àti aláàjì wáyà ìgbé lẹ́yà ìgbé ìgbóra lọ́lọ́ lẹ́yà ìgbà ìlànà àkọ́ṣọ́ àníkọ́lọ́ ń pa lówó àbáná àbáyá. Orí ìrọ̀ sí àlẹ́ ìgbé ara, olóòtí bá àjẹ́ àyè òní. Ọ̀rọ̀ ìlàpọ̀ ní àpẹẹsẹ̀. Ìlàpọ̀ àpẹẹsẹ̀. Ọlọ́pọ̀ta lórí. Wọ́n ò ní bí jẹ́ ọ̀dá lọ ní ìjọba tí wọ́n fẹ́ ní lárí gbogbo ẹnìkan tí ń ṣe bí pé kọ̀kọ́rọ̀ yẹn yóò bá lẹ́ni nípa èèyàn mẹ́wàá ọ̀kà ipa pọ́n mẹ́wàá jọ̀hún àwọn ọ̀kà pọ́n mẹ́wàá jọ̀hún yóò. káwá ń kó pọ́n mẹ́wàá jọ̀hún àti pọ́n mẹ́wàá jọ̀hún kò tẹ́ mọ́ lónìí ẹ̀já kò tẹ́ fi ọ̀ lẹ́yìn. ìsìn lọ́sẹ̀ ọ̀rọ̀ wa yọ ọ̀ díẹ̀ pọ̀ níbi ẹ̀mí fẹ́ràn owó dé ní ìdẹ́mi láì lówó dé ní wọn fẹ́ràn ìdí owó kan fẹ́ mi jẹun àmọ́ kò ní pẹ́ yóò gbó tó jẹ́ tó mọ́ fàná. ẹ̀ẹ́ wọ́n lọ fàná. ó ní ẹni ìyàpá náà lè jọ iná lẹ́yìn ìyàwó ẹgbẹ́ ìyàwó wa kó o jẹ́ kó bá tó náà.

Dárí kò kẹ́lẹ̀ fún ọlọ́rin ní kẹsì bá fi lórí fún ní, in kọ́ tó ń tàjà ní tẹ bá mọ̀ lórí fún ní. Èdí afẹ́fẹ́ lówó ẹ̀kú kò ní. Ìdí ọba ti fẹ́ lọ fẹ́ lọ rẹ̀, ní fọ́fẹ́ lọ́dọ́ rẹ̀ rẹ̀. Kò lẹ́sẹ̀ rẹ̀. Má kan fẹ́ jọ̀ ọ̀gá àwọn ìbẹ̀rẹ̀ ní ọ̀bàdàn yìí ajẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní ọmọ tòun ní ẹ̀kọ́ yìí. àmọ́ owó ìpọ̀jù ti pé wọ́n máa sá owó ní ìjọ́jú ìjọ́jú ní òòrùn wà lọ wọ́n máa rú ya ìlú ìròyìn bá ti yọ̀rọ̀ jẹ́ kó ìròyìn náà ìròyìn tó lè jọba ẹ̀mọ̀ yìí. àwọn alágbàrù wọ́n máa wá bá rú jáde wọ́n máa rú jáde bàbá àjókòó bì ní òòrùn dọ́là àbílẹ̀ ṣe a ní òun tó kò tìkì ní ìdí sọ ọ̀gbà ní òun sọ owó ìlówó ìlànà ní sọ ọ̀gbà ní sọ ọ̀gbà gbogbo yẹn má fi wọn bọ̀ àmọ́darí ẹ̀ bàbá wọ́n ní wọn ní ká mẹ́wàá ní ká mẹ́wàá wọn wọn á ní dúkìá lọ balabala ẹgbẹ́ ọlọ́ba àti ọ̀gbun ọlọ́mọdé àkọ́kọ́ wa náà. ìwọ̀nba làákà ìdógún wa ìwọ̀nba ọgbọ́dọ̀ ogun wa ìwọ̀nba àmọ́tò wọn mọ́bẹ̀ agbẹ́jà ti lè rú àwọn jẹ́ ní. jáàmù ti jẹ́ ní ìwọ̀n jáàmù ti ní. ìmá ní owó tí ma láǹkì lọ́wọ́ yóò rí i lọ́wọ́ dáadáa. Àbábára tí náà wà sórí àìdájí sámàrà. ما أحسن الدين والدنيا إذا كلمها سرطان صلوا في دنيا بلا دين Ẹ̀dúgbọ́, máa áfà náà Dunia wà dúnyá ìfà ìsàmà ọmọ dáàbọ̀ kọ́nà wọn pa ayé àti ẹ̀sìn pọ̀ fún yàn ó yẹ̀yàn ní ayé ó ní ẹ̀sìn ha kí àwọn àwọn ẹlẹ́ à kan wà ní ac ní mọ́tò kọ́ máa fẹ́ lẹ́lẹ́ ah ọmọ dáàbọ̀ nínú ẹ̀rọ gbọ́ọ̀rùn ní ọdún kan ilé akẹwà sí agbèlè yìí gbàgbà mẹ́kọ̀ọ́ orí àwọn ìlà ìjà àwọn èèyàn ká pé síbi ọkọ̀ ká pé bí lè ṣe ẹlẹ́ ayẹ ní ìtumọ̀ ọ̀rọ̀ àti tóbi dára rẹ̀ jàmá bí ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n ń ọlọ́run láìlé tíyàwó yarí láì mẹ́rẹ́ ààrẹ rí akàgbà kan rí ẹ̀rọ ọ̀gá tẹ́lẹ̀ ayé ni ẹlẹ́ àwa ni àìsàn tọkọ ẹ̀ ni èyí bàbá ìlànà amúnigbò lọ́dún náà àwa ń bọ̀ abẹ́lẹ́gbẹ̀ẹ́ tọ̀hún yẹ ẹgbẹ́ bíi nìgbẹ́sẹ̀lẹ̀ lábá rí ọmọ gbé kan tó jẹ́ ọmọ àwọn látẹ̀ẹ́ ló wọn ilé àbájọ wà kó ìdíjì nípa bẹnu fún ẹlò sílẹ̀lò mí. ẹlẹ́ àlẹ́lẹ́ àbẹ́ ẹ̀mọ̀ bọ́ bá báyìí bàbí kan ní ọmọ jẹ́ ẹ̀lẹ́ kí wọ́n máa yí kẹ́ ẹ kẹ́ kó gbàdú kò pé ọmọ bó bẹ́ẹ̀ mọ bẹ́lẹ́ àjà bó de jẹ́lẹ́ àbí òwòrò yẹ. àwọn ti pọ̀ lábá ní à ewúrẹ́ yìí bá fi kó dánú àbálọ́ rẹ̀. pé ẹ̀fì ń wò wọ́n ràn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ wá tẹ̀lé wọ́n wá gbọ́n mo tẹ̀ ní pé a ní kí ọ̀kan náà máa pé ó gírípù ọmọbìnrin yẹn gbé ibi tí ọlọ́pọ̀tù wá kù kíkà máa lọ ilé ọ̀tàgbà níbi ọ̀tàgbà níbi bèbí àsìkò làwọn ọkùnrin kan ní ọba jáde lágàgbò ní báwọn fẹ́ bá ọmọbìnrin wọn bẹ̀rẹ̀ sí ìgbọmọ tó yẹn níbi àsìkò làwọn dúdú láì jáde ta níwọ̀n táwọn fi ń tẹ̀ fún mélòó ẹ̀yìn ọ̀dá mọ̀mọ́ wọ́n ti fara àdàmú ẹ máa gbé ìlú mọ̀kúbámu àfi ní lẹ́bàá ń gbé ọmọkùnrin yẹn lọ ìtọ́ lọ́yà náà bá ń lọ àdèmọ̀kò mo lè ti gbẹ́gbọ́n fẹ́ pẹ̀lú yẹ ọ̀rọ̀ náà ń lọ́dọ́ pọ̀ kódà ọ̀dágbà níbi pé wọ́n àwọn kan fẹ́ sáyà díẹ̀ yìí lórí ọ̀rọ̀ yẹn àmọ́ wọ́n ti jẹ pápá yà ní ọ̀rọ̀ bàbá ti ẹ̀ wọ́n mọ́lé ọmọ tí ó jẹ́ gẹ̀gẹ̀ náà wọ́n tó lọ́mọ yóò gbọ́ tó lọ́bẹ̀ síjọ́ bẹ̀rẹ̀ lọ́bẹ̀ ìjọba ìjọba ìjọba báyìí abálọ tí òun ní agbájú wí kájọ pé wọ́n jábọ̀ àwọn ọmọ ọ̀tá wọ́n jábọ̀ gbogbo náà bíbẹ̀ ọ̀dà tí ó lágbára olùdíjà bá náà ti gbé òkè yẹ ìrọ̀rọ̀ ti gbó òní tọ́lọ́pàá àbàkù rà pé òkè bí àwọn dáàtò á pẹ́jà ń tàwọn nìyẹn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tá a kó gbogbo wọn bàbá ìmọ̀ mú wa bí ń gbé jẹ̀kọ́ lọ́bàá ìjẹ́ wọn àmín àwọn ènìyàn lọ́n bí lóla rẹ̀ jẹ́ wọn bẹ̀rẹ̀ sílẹ̀ wa kọ̀ wá jọ ọ̀sẹ̀ mẹ́ta lọ sí ẹ̀fẹ̀lẹ̀ ní ẹlé àkànwá wá sí àgbèrè sí pẹ̀lú ọkọ̀ lájọ́ náà ọwá ọmọ aná o ọlá òyìn ó ti pọ̀ lórí díẹ̀. Láwọn ìdílé ga ìdílé lọ́jà ìlera ẹ̀rọ ìṣẹ́jú sọ. Agbára kò jẹ́ lágbára èrè ni wọ́n á pè sí. Ẹ̀lẹ́ àní olódàìbò olódàìbò fún ẹ̀. Ọlọ́pàá mi sọ̀rọ̀ fún wọn pé lọ́sàn yìí. Nígbà ìjẹ́gbẹ́ tí ìjẹ́nu yá ni àríyá ẹ̀yìn kan yẹ. Lẹ́yìn ẹ̀ báyìí, bí a máa rẹ̀ nìkan tó jẹ́ ẹlẹ́ àdúgbà fi déèkì wọ́n bọ́ kàmá wọ́n àtàgbà wa ti dé ẹdún máa wà àtàgbà nínú sọ́ọ̀bù wọ́n àtàgbà fi jàpé ẹlẹ́ o. ẹgbẹ́ tí wọ́n ṣe wọn ò pé wà mọ́ ọ̀kan náà àwọn wa wọ́n bẹ ní àwọn ọlọ́pàá àwọn ní dpo ní airport lẹ́kọ̀ọ́ ẹ̀dá àríwájú ọmọ dáadáa ẹ̀rọ ẹ̀rọ sọ pé ìjọlọ́pàá wọn ti jẹ́ dáadé àwọn tí wọ́n àwọn tó dáná ọlọ́pàá ní ọ̀dà àríwá ọlọ́pàá mi ìjà níbi pé ẹ̀rọ fún ìjọlọ́pàá lọ́wọ́ yóò ìjọ dáadé wọ́n ti dáadáa táwọn fẹ́ dáàbò báyìí wọ́n ti gbọ́ ìjọ àwọn ọlọ́pàá ti wà á alójúgbé adéko àwọn tó fọ́dá kí ní àjò wọn ló kọ́ pàdé wa gbogbo obìnrin kan ní airport ní àìlóṣe ẹwẹ́ ọmọ wọn fún ìbàdí ìlú rẹ̀ ẹnìkan wá ní wàhálà ní ẹbí wọn wàhálà yẹn ó tó kí ọmọbìnrin ta wí kó mé kanlẹ̀ ó kú ó ní agbára ọlọ́run jẹ́ tó àlá ẹ̀ta wí ọ̀dọ̀dá wí ìdílá rí ó ti gòkè yìí lọ́lọ́bàdé lọ́lọ́bàdé lẹ́ni bá gbọ́ ọjàbúrò ọjàbúrò fún wọn bọ́dọ̀ fẹ́ owó tí ẹni yìí fi tú wàhálà yẹ owó láyò. Wọ́n ti pé bẹ́yẹn bá fi ọlọ́run á ṣe é fún padà bá ti wọ́n ní ìjẹ́ ìyẹn láti yọ ọ̀pẹ́ láti di kọ̀mùsára. ó tún dànà wọ́n nígbà kọ̀mùsára wọn tán àbújá náà jẹ́ lọ. máa ń sọ múra nílà rẹ̀ pé ọlọ́yìn tó bá ká ọlọ́yìn ti ga sí ìwọ́n ó sì jábọ́ lọ náà àtọ̀kọ́lọ̀ pé tí wọ́n lókè yàn yíyan tó pé nàìjíríà ó dà tí wọ́n lókè àwọn tí wọ́n bẹ lókè yàn yíyan lókè ọlọ́pàá yẹ̀ tí wọ́n gbọ́nà sí ìlú wà bíyàn láìsí ẹ̀ẹ́dọ́gbàtọ́ láìsí bá ń sọ ẹrú ọlọ́run di ib bàbá lóko náà ẹ̀bá wọn tó jẹ́ ní tiwa jẹ́mìjọ náà ògùn kò sí náà tó wọ́n sí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti yẹn bẹ̀rẹ̀ yẹn gbogbo nǹkan tí wọ́n máa fi dààmú yàn kankan nígbà ẹ̀sìn yẹn tí ẹ bá ti gbọ́ wọ́n sọ̀rọ̀ pé fídíò láti ń bẹ lábàlá bẹ̀ ẹ̀ sábà pé fóònù fún hmm. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́rọ̀ yẹn wọ́n rà lẹ́lẹ́ tí ó bá lẹ́kù lówó ní mílíọ̀nù ìlú díẹ̀ na jẹ́ ọ̀sàrẹ̀ wá olúwa tó mú wá ní kálọ̀ kú ìdájọ́ rẹ̀ wá àsìkò ilẹ̀ wọ́n ní àwọn ìlú pé àwọn máa tẹ́tẹ̀ wọ́n ní ẹ máa gbọ́ nígbà tí yàn tàlẹ̀ tó ti kọ́ ìdíjì tó ṣe tọ́ ọ̀rọ̀ lọ́pọ̀ tó wá ní ìwọ́dọ̀ yóò pé sí àti ti torí rẹ̀. Kí n ṣe àwọn ìdáwà ti torí rẹ̀ àbájẹ̀ yẹn? Ṣé wọ ìjọba ilé ìjẹ́ pẹ̀lú sọ̀rọ̀ sí ìpínlẹ̀ sọ̀rọ̀ Wọ́n lọ wo sọ̀rọ̀ wọ́n ní bá ti dé ẹ wọ́n ní dé sọ̀rọ̀ ìlú òkúrí gbára wọn léyìn méjì fún ìsọ̀rọ̀ Èkó la bèèrè láàrin òyìnbó ẹlọ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ yìí. Ẹjọ́ ti bẹ̀rẹ̀ sẹ́ńbẹ̀, ẹjí máa fẹ́ ńbẹ̀ ẹjọ́. Lọ́wọ́ kú ẹ̀kó yẹ̀ èkó ti dàbí èkó la bèèrè. Ṣẹ̀fọ́ àwọn àtàfẹ́ kan bẹ̀rẹ̀ lórí ìjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Kàtó a pé lábọ́ tó fẹ́ ní wáyé. Ṣé ẹ̀rá ni alára lè? Ṣé ẹ̀rí alára ní òye? Ọlọ́mọ wọ̀lẹ̀. Nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àgọ́ ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pé kí wọ́n gbé mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ wá ìbọn ti fáwọn adó tó abẹ́ arábìgbò lọ nílò ọ̀gá ń bíà sáà báyìí ní ìjọba ló ti bẹ̀ yìí tí àwọn ọlọ́pàá lọ jẹ́ ń bọ̀ pẹ̀lú ọkọ̀ ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ níbi ó di àdúgbò bẹ̀ wọ́n gbé jẹ wá ilé náà tún gbé jẹ wá Irọ́ lásán. Bàbàbà ni, àárọ̀ yẹn tó ń sọ láti pé ọmọ àwọn àwọn lọ sí àlọ́ òṣìṣẹ́ lọ, wọ́n ti máa ọkọ̀ ọ̀dẹ́mọ́dé ní wà. Àwọn ní alẹ́ kóró dàbà kó irú wà lẹ̀ wọlé lè ọmọ ilé yóò rí kó yí wọ́n lè jọ́ka wọn ní bàbá ọmọ bá lọ bẹ̀rẹ̀ ẹjá kò bí yóò níta ẹgbẹ̀gbẹ̀rún ẹ̀wà yìí ẹbò bọ́mọ ilé ẹ̀rà tó wọ́n èyí láti ní inú ọ̀yọ̀ dàrú gbogbo tó yọ̀ dàrú ọjọ́ máa ta wọ́n ní òṣùwọ́n ní kọ́lọ́ ọjọ́ abẹ́ ìbọmọ ìjà jáde ìsìn ọ̀run ìdáwọn wa ilé ẹ̀kọ́ àdúgbò tó yọ̀ fọmọdá dúró lọ́ba pilẹ̀ gan-an ní wáyé ẹ̀gbọ́n bá pọ̀ àgbọ̀n bá pàbúrò mẹ́ta ẹ̀bí ọ̀ wọ́n ní kí ó gbé bóòlù fún ọlọ́pàá ní ẹgbẹ́ ìlànà bọ́ọ̀lù wọn sọ fọlọ́pàá ń gbé kọ́lọ́ gbé bóòlù kò ní ìdí wọn. ló bá wá fẹ́ gbé bóòlù fún ọ̀gá kan tó ní nẹ́ẹ̀sì fídíò ìdí tó fi yọ ọ̀dà wò tó ní fídíò lẹ́nu gbé bóòlù lẹ́nu gbé bóòlù

ẹ̀ ń pàdé ìgbà wọn gbà nígbà ti jẹ́ ẹgbẹ́ òun wà ní wọkọ̀ nílé. a ní ìgá wà lókè ìyẹn ni ò àwọn ọmọ ìyá wa gan dìbò ẹ má débi òde ni padà bí ah, náà àti ní má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lálága tó lánàá yẹn na tí ò sí lé ewu rẹ̀ máa bí kan bí kan àwọn ọjọ́ ọkọ̀ bí pa okú ẹ̀dà ló gbé òkú ẹran sí òkú sí ọkọ̀ ti kò sí lẹ́nu ní ìsìn yìí oye tó náà gbé kalẹ̀ ní owó dáadáa rẹ̀ tí wọ́n tàbí ìjọ sílẹ̀. àwọn bàbá bá sọ̀rọ̀ ẹbí ọmọ tó gbọ́n. bí a bá sí mẹ́ kó jẹ́ mùsùlùmí bá jẹ́ àìsè àwọn kẹ́jì wà mẹ́rin láti àgbẹ̀ wọn dáhùn. bẹ́ẹ̀ ni wọ́n sọ̀pọ̀ àwọ̀. wọ́n dáhùn nígbà tí ìlú wọn jọjú wa òun adá ló ọwá lẹ́sì kò sí ìdìbò lẹ́sì ọwá lẹ́sì àní ó wọlé ó lẹ̀ wọlé ọwá tó gbẹ́rẹ́ lónìí. ṣé láti mọ́jà sí ìyẹn. تفسير sànù wà بعد Tafsir ni yau tuba al-bayan. al wal-bayan. Mawdu al أمر الله تعالى بالنفير العام مع رسول الله صلى الله عليه وسلم عام جسوة النبوذ بقتال أعداء الله من الروم والكفرة من أهل الكتاب وحتم على المؤمنين في الخروج معه على كل حال بالمنشط والمكره والعسر واليسر والمعنى اخرجوا إلى الجهاد على كل حال من يسر أو عسر صحة أو مرض غنى أو فقر شغل أو فراغ منه كهولة أو شباب نشاط وغير نشاط أي خفاف بالنفر بالنفر لنشاطكم له وثقال عنه لمشقته عليكم وجاهدوا بأموالكم أي قاتلوا أعداءكم الذين يقاتلونكم ìtumọ̀ rẹ̀ lábẹ́ kàní lókè àmọ́ kájọ́ máa ká lọ ẹ̀ẹ́ kóòpù jẹ́ ti ráyìí o ìyá àtẹ́lú máa kọ́ ọlọ́dọọdún wọ́n ti wo tí wọ́n lọ́wọ́ agbóhùn rẹ̀ wọ́n wo àgbọ̀dọ́dọ́ wa owó bọ́lá di ẹ̀ máa ní ọmọ ní ẹ̀kún ní kò ẹ̀dọ́ méjì kọ́ kàgbọ́n rẹ̀ wúdá nígbàtí ní pé kìí pé ẹ̀rù pa lẹ́bí kò sí ìrìn pẹ̀lú ọlọ́run ọlọ́run òwò. Káyọ̀bá ìjọra. Ẹyin tó láǹfọ̀ ẹ má bà mọ́ o. Ẹ má bà mọ́ o. Ìjọ tó ń ta bóòlù ọdún yìí lọ. Ìyá ìwà bóòlù yìí ìlú ilẹ̀ tàbí. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ yá rẹ̀, àjáde ni wọ́n tí n bá gbàgbé jẹ́jẹ́ ló di ilé ọ̀rọ̀ ní àti nǹkan ní ẹni gbàgbà mi. Nyaba wọn agbóhùn ọkọ̀ ọkọ̀ àtàlàfẹ́ yà wọn látọ̀tún kẹrẹ lónìí olùkọ́ mi wà. Kó wọn bẹ ní ilé ìlú Mo ní mo dá ní olówó Ẹ̀sùn ó kùn gbogbo ọ̀rọ̀. Ah, ah, ah. Ààbí ìgbọ́n kó ṣe ẹ̀kárẹ́ léèdè ọkàn dánù. Lónìí tá ń sọ̀rọ̀ ìjọba bẹ́lá fún mi. Ọkọ̀ ìyá yìí bẹ́ẹ̀ náà wà ń sọ. Allahu Akbar. Tí a bá jẹ́ pé wọ́n láì láti gbé káàmù wá, tàwọn tí mọ́tò náà wá, ẹ má láì lórí náà ẹ̀fẹ̀ jẹ́ mí ẹ̀ bá níjọ́ ìyàn láti àmọ́ bí àwọn ti kíkà wà wọn ìyá ní akóbù náà kíkà jẹ náà wà. Ọlọ́ máa bàjẹ́ láyé náà. Amínà àmì nígbà tí ẹ̀gbẹ́ wo tó fẹ́ bàtọ̀ lọ́hùn. Àwọn abàtọ̀rọ̀ kan bàbá ilé ọlá ọ̀run jẹ́ mi wọ́n gùn. Àmì òwe àmì òwe ní ẹ̀há òdì á sì kí ìrẹ̀ lọ́wọ́. Àmì bó o ṣe ń ta wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ó lè padà di ní ńlá àtàkì ọlọ́dún wà pọ̀ níjọ́ náà tí tòní tòní ìdí ní ńlá. àwọn èèyàn ti ń báyà yìí ṣiṣẹ́ tẹ́tẹ́ bá tajà kọ́lọ́ má bàjẹ́. wọ́n ti lọ sí àjẹ́ wọ́n ti lọ wúra. nínú ilé ẹ̀hà. nínú ilé ẹ̀hà. kẹmọ̀rán yàn lọ lóko lẹ́yìn góòlù kò sọ̀tọ̀ alájọ́ta náà ni o ìjọta rẹ̀ lápò yìí ni ìwọ ìwọ máa ń jì orí ìgbà lọ mọ́jọ́ pẹ̀lú ọ̀dá náà ní ìdánlẹ̀ mọ́jọ́ kan bẹ̀ tọ̀wọ̀n náà ní ìgbẹ̀rẹ̀ nínú àlùbẹ̀rẹ̀ ń bọ̀ bó ti dàbí ní òwe náà máa kò ní ìkọ́ ha owó jàmá títà mi ní méjì ní ìdí ẹ̀dá àpò ẹ̀gbà ẹ̀wọ́n ti mú méjì náà lẹ́yìn sí mi kọ́wọ́ ní kó ẹ̀rọ mọ́ ha lọ́dún lẹ́yìn ìwọ̀n ha. má bẹ̀ jíjà sínú lọ ha máa bẹ nínú àpò láìsí yẹn àbí àbí àgbẹ̀ nínú àpò tẹ̀mó ibi a ti bẹ̀rẹ̀ kọ́ yẹ wọ́n náà máa ń gbá wà nǹkan àánú rọ̀mùdánà ìtàlọ̀ oye dúkà máa ah. ha bọ́ọ̀bà lágbára ìtọ́pọ̀ rábí abọ́ mẹ́rin tí àwọ̀ rẹ̀ bọ́ ọ̀dì ní ọ̀rà jẹmọ́ ní ìjúdà kò sì máa ha mọ́ ti bó ń tí ọ̀ wọ́n padà jẹ́ tí wọ́n máa bá ha ìyá yìí mọ́bọ̀lọ́ ẹ̀jọ́ náà wò ẹ̀dá pẹ̀ bá ń ké náà ti ná dáadáa ẹ̀ké dáadáa fúnjà oníkóòmù ẹ̀mí gígùn àlàáfíà ara àlékún ọlá àlékún òkú àtòun àtọ́kọ́ àtàmọ́ rẹ̀ ọlọ́run jí wọ́n dalẹ́nu ọlá Thank you. ẹ̀sọ̀ kan náà ọlọ́pàá wà ó. Wọ́n ní ọba àlejò lápàtẹ ìgbélé àpapọ̀ pẹ̀lú ànábì rẹ̀ ní ọdún tí wọ́n jagun pàbó. Pé ẹ̀rọ ọba àwọn ọ̀tá ọlọ́run jagun ní Rome. Yẹ́nà lè kàwá ní àná yẹn. Ẹ̀rọ jagun. Now, ẹmọ́wá wọ́n ní ọkọ̀ ẹlẹ́ àtọ́ akó wọ́n ti mú owó àdúrà wà péré ìyàwó òun máa sọ fún bọ́lọ̀ bá ti gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ bá ti gbà ó mọ́dà ní èrò ẹ̀rí ilé ẹnu wọ́n ń ṣàdúrà fún ìyàwó ọkọ̀ fún wa pẹ́pẹ́lẹ́ omi yìí káàtà mi ẹ̀rí àtẹ̀lé àti ìgbọràn máa ń gbàdúrà fún mi. Ìyẹn wá mú àdúrà wáyé. Ọlọ́run jẹ́ ẹjọ́ jẹ́pẹ́. Bí ẹjọ́ kalẹ́ ní orí náà, wọ́n láti ọ̀rọ̀ náà, wọ́n láti ìlú rẹ̀. Ọlọ́run ní bí kúlẹ̀ áàlì máa àdákùlẹ̀ áàlì ẹ̀dẹ́ ẹ̀dọ́jọ́ náà lọ́run. Fìlìmọ́ńtà, ìjọ tí ó yín nù ẹ lọ. Wàlìmọ́kọ̀ àti ìjọ tí gbogbo ẹ̀ tó rí bákan náà ẹ lọ. Wàlẹ̀ ọ̀sẹ̀ ìjọ lè ẹ̀lọ wà yóò fẹ̀rẹ̀ ìjọ rọ̀ ẹ̀lọ láti mọ́ wá sí wà sí níjọ́ òjò bá rọ̀ hmm. bá fẹ́ máa lọ bí sẹ́wọ́n níjọ́ òjò bá rọ̀ o hmm. ayàlọ wá ẹ̀wù tí á wọ̀ lé kẹ́ ẹ̀wù wa tí ó lòbí ní máa rà bí lábìlọ́pẹ́ bẹ́ẹ̀ wáyé kẹta ìyẹn ọ̀rùn bọ̀ bẹ́ẹ̀ náà tí ó dùdú bẹ́ẹ̀ ní oòrùn yóò lọ pọ̀ ẹ̀yẹ́ tó lọ́nà bẹ́ẹ̀ ẹni tó ní bí lọ́lọ́run lọ lórí ibi lọ́lọ́run mọ́ pé jẹ náà lórí ibi wàlúùdá bẹ́ẹ̀ ibi ń bíbá nílé ti gbọ̀gá mọ́ gbogbo aláàbá àtàmánì rẹ̀ lọ́ọ̀dì yẹn ebi ń dáwọn mú yẹpẹ ló mú ní kí ló mú ní aláàbà ìdí ọ̀tún tí ọ̀tún lé bàbá tó gún ní wọ́n tó kàn lé ìgò títò tún títò tún lè sẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ṣe ẹ̀sìn náà nù rẹ́ẹ̀dì tí kò ní ah, wàá ní à ọ̀rọ̀ yà ní kí láwàdí báyìí. láwàdí láwàdí láwàdí láwàdí. dédé irun gbà ní bàbá ti láwàdí dédé ipò tinú dédé ipò tinú gbà ní ìwàgbé láwàdí ká nígbà náà nígbà náà. ìbẹ́ rí ní ilé rẹ̀ ah, dáhùn yẹn mi sọ yẹ ìrìn tó bára wá láti bára láti kìlẹ̀ ní ọ̀nà tó bára nílẹ̀ ó lè dígbà pé bí ké bá jìnà sí yàbá àhán lẹ́nà pé ó lè tó bí ó lè má tó bí èrè pé dandan kọ́ jẹ́ pé tó bí lọ́wọ́ ajé ní ojúmọ́ ní má jìnà owó ẹ̀mú dáadáa kò sí lóbi wúyọ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ pé bí ẹ̀ má lọ́wọ́ ìtọ́ bá fúyẹ́ a máa rẹ̀ sí bàbá pè ọlọ́run ti bẹ̀ fún ọ ara ẹ̀sìn ìjẹ́ pọ̀ yé sí nìyẹn ọlọ́dẹ̀ bá sílẹ̀ ó fi gbogbo nǹkan tó gbogbo nǹkan mọ́ débi pé láwà ní àìmọye ogun ní ọ̀fi jàjá fi tẹ́ ilé ìlàwọ̀ náà bá ìdí yóò bá ọwọ́ wá mi ìtọ́lọ́ ni ọlọ́dẹ̀ sọ ní ìdájọ́ lọ àwọn èèyàn mi kan sáà tààrà láwà ní ẹ̀ tẹ́lọ ti mú ẹ̀ nílá yìí dídá kí lọ gbé kiri tó jẹ́ pé ẹni owó ewé pé áà áà áà àti ọlọ́run ló kú dànù gbogbo ayé ló kú dànù. Bọ́ọ̀dọ̀ ní fún ọ́n ní bọ́ọ̀dọ̀ ní fún ọ́n yẹn. Láwà ní dédé orí. Láwà ní ó di dédé orí. Bí ọ̀pá ti dédé orí òní yẹn lọ́wọ́ mú sáwọn láàánú náà dédé orí. Ètò ètò agbábá bí ìrì nígbà tẹ́lẹ̀ ká wéere láwà ní ní kóòtù tí ayáwó ń gbé gbogbo ẹ̀kọ́ bá bá bá kọ́ kọ́ agbódìde agbódìkìdà ẹ̀tọ́ kí bábù ẹ̀tọ́ mú lọ́wọ́ ẹ̀yọ́ awẹ́rà ni ó dúró à pèsè lé ìdí òun tí ó tí ó ti tó wé ó ní láwà nílò owó tó ọlọ́run ni àmì ọlọ́run pẹ̀lú ẹni kọ́kọ́ tó dànù ẹ̀dùn ó tẹ́kí yìí sí i wọ́n fọ̀ sáà fún ẹjọ́ pé ó bèèrè pé kò kò jọ ẹ́ ó bá wọn fún lè ó sì dá gbé ọba dùn sí ìyàwó dáa ẹ̀yìn adájọ́ lọ́ọ̀kan àti lọ́yà àti nígbà tí ejò araba yé ejò bí ẹjọ́ gbogbo wíńdò ẹjọ́ bá ju ilé ìjọ àwọn adájọ́ lè họ láyọ̀ náà òjú ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ tù wọn. yẹ́pọ̀ bá yìí àtẹ́tù wà ń bẹ̀. àìmọye bí ìbẹ̀rù àìmọye bí wàhálà làwọn ẹ̀yẹ̀ kì í lọ ọbẹ̀ fi ímánì ìwé láwà nílọ wọ́n dẹ̀ sẹ́gun náà bọ̀ ìyẹn ọ̀kan ní ká má sọ kò tí nǹkan bá wà ní ẹsẹ̀ hmm, hmm. pé ipò tí nǹkan wà lè àlèsọ bọ̀tò mí ìpè káwá fẹ́ nú àbùkù mọ́ kà ní káwá tí bá sọ̀rọ̀ tí ẹ bá fẹ́ nú àbùkù kára wọn pẹ̀lú pé wọ́n wí lórí ó lọ sí tí ò dáa tí ìmọ̀ láti ń dúpọ̀ omi níbi àwọn tí a lánàá tí ọlọ́run ló ti wà ní má nìwé ìwé kèéta àti wọlé ìdí mú sí ẹ̀ kèéta àti wọlé ìdí ìṣẹ́kọ́ yẹ bí a bá tẹ́lá àti tó ń ti wọn pé èso wọn ní bàbá dáwọn wá wá wá kàkà lọ́lọ́ àdúgbò èké ìyẹ̀wò náà tó ń tó ń papọ̀ ìyẹ̀wò náà tó ń tó ń tẹ̀bọ̀ tó ń tẹ̀bọ̀ tó ń tó tó ń tó láàrin dọ́tà tẹ̀ bàtà wọ́n fi ṣe wá àtúntò láwà tí wọ́n fi ṣe wá àti tí wọ́n bọ́ kalẹ̀ táwọn tí wọ́n ṣe wá àti papòdà wọ́n láwà ní ìyẹn àwọn èèyàn máa dùn ní pé ẹ̀rọ fẹ́ pín ogún ẹjọ́gbẹ̀jọ́ kẹ́gùsọ́dọ̀ mi láàrín tí bàbá tí a ń wé ẹ̀dẹ́ wà bí ẹjẹ́ kẹ́gùsọ́dọ̀ mi. Gbígbé ń bẹ nìyẹn, wọ́n ní ìtúwọ̀n ti pé ẹjáde lójú ọ̀nà tọ́lọ́run. Àlàkúlè hàn ní gbogbo ìfisẹ́ bá bára yí ẹ̀lòjọ́ lọ́nà. ní yusrin àwọn ọ̀sẹ̀rẹ̀ bọ́bá rọ̀ bọ́bá lè. ṣé hasan àwòrán ni. ẹ̀yán làásẹ̀ bá sọ ìsàn. gínà àwòsọ́kiri ẹ̀ló lọ abẹ́ lóṣù. ṣókìlẹ̀ àwòfẹ́rọ́ gbẹgbẹ́. ẹ̀rá yìí àtẹ̀ ẹ̀rá yìí ẹ̀ lọ. ọ̀rọ̀ pé mo ti ga lọ́wọ́ ọ̀kan ọ̀rọ̀ ojú ọ̀nà ọlọ́run ẹ fi jẹ́ bá fi lẹ̀ àgbàlagbà sí ìdádúgbò náà ti ń méjì abẹ́ ń bẹ lọ́dọ̀ ẹ lọ. nàṣà pé wàgbẹ́ ìrìn nàṣà ara yín yá sí ìkan láti dé ẹ̀lọ ọ̀yá sí ẹ̀lọ. خفاف في النفر لمشاقكم له وثقال عنه لمشقته عليكم ara yíyá láti lè jọ́nà ọlọ́run wọ́n ní ẹ máa níbi àlàáfíà tó pé lára rẹ̀ lé oṣù jàkárí lè sáré ìjọ́làáfíà wọ́n àbí àfọwà. Amina, Amina, wájá bí lọ. Amina, ah, àlàáfíà lọ gá o, ìgbẹ́ ilé ò lálàáfíà ní wọ́dá jù ó lè yá ó bí fún àwọn aláàfíà. Amina, àlàáfíà ilé ọmọ rẹ̀ tó ní ìṣòro ẹ̀ lálàáfíà pàdé fún aláàfíà. Amina, lọ sí ayá rẹ̀, jẹ́ nílùú àlàáfíà pàdé fún aláàfíà. Amina àwa náà kí nǹkan òjú mọ́tò náà ti wá. lọ́la ní rẹ̀ lọ. làwọn náà wà dá. bọ́lá ti sọ nìyẹn. bọ́lá ti sọ nìyẹn. àwọn akọ̀ọ́lẹ̀ kan ní pé ah, sábà wá gbìyànjú wọn dábàá lè gbà yìí káwá má fi nǹkan kan bàjẹ́. àwa sọ pé ihun tí máa bàjẹ́ náà ni ọ̀rọ̀ téèyàn bá mọ̀ ní dá sí ẹja sọra fún un ká máa dáhùn tá a bá mọ̀ díẹ̀ yorùbá ní onígbóná lẹ́jọ́ a máa dàjú wọn má máa gbọ́rọ̀ kò sì máa dájọ́ wọn àwọn kan ṣe bẹ́ẹ̀ lánàá ọlọ́run sọ fún ìjà sọ̀ dáa. ìdálẹ́ ń bẹ ọ̀rọ̀ jọ ìjẹun sọ́kùsọ àmọ́ ìwọ́fẹ́ sí i ẹ̀bọ́t okúra dógbèlà jọ gbogbo ìjọ́nà wo tó bá ń bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ kí ni ẹ máa fẹ́ léyìí o tẹ́lẹ̀ fún ọ pé àjọ bàjí àtàjáwọ̀ ẹ̀jẹ̀ nìyẹn o oṣù tí láwájá tàbí oṣù díẹ̀ obìnrin kan oṣù díẹ̀ ẹ̀yìn tí ìdí òṣù wọn àmọ́ kò sí ní èyí. wọ́n pé ìtẹ́ ẹ̀yìn bá ń tọ́ lọ́wọ́ mi ìfẹ́ gbọ́ yẹ kẹ́ẹ̀tọ́ pé sọ́tẹ́ bẹ́ẹ̀ ti sọ́ ìlú bá rí ló gbà pé ẹ̀ gbàgbọ́ ìwọ́n ti bọ́ràn alẹ́ ń tẹ̀ ọ̀nà kan dáńbà bọ́ràn alẹ́ ọ̀nà tí èèyàn mọ́ ọmọ ìsẹ́ bẹ́ẹ̀ dìlé èèyàn lọ́rùn pẹ̀lú tí wọ́n lẹ̀ yí o jẹ́pẹ́ bẹ́ẹ̀ lọ bá rí o àti tó kù ní ẹ̀ka àti ẹ̀wọ́n tó bá ń gbọ́dọ̀ ìjà nìyẹn ìwọ́lọ́ ìgbà èmi ò rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bí àgbà àìsà tó ti ọ̀pọ̀ wọn àti ha ó ti àgbà àyà ìṣẹ̀lẹ̀ láti rẹ̀ sí wọn. àwọn èèyàn kan ta bẹ́ẹ̀ wọn kò ní gbé ha wọn kò ní gbé bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ yẹn lójú àwọn tí wọ́n gbè sínú wàhálà yìí ọjọ́ pé àà ìdámá ìdámá ìdámá ìdáyẹ àwárí báwọn. a lo ogun ní sallallahu alaihi wa sallam ìgbésẹ̀ àti ìdí ni pé tàbí jáde lọ ogun àbẹ́rẹ́ lọ sí àjò àbá lọ bí ájì ní àdìmúra ó ti ẹ̀kọ́ kan láwọn ìyá wa lọ yóò ṣe kúríà ní hmm. kí lápẹ̀tẹ̀ kúríà ó ní kí wọ́n máa dé kí wọ́n kọ́kọ́ iye obìnrin yàn bá ní kí wọ́n kọ sílẹ̀ ìpé ẹni máa mú nọ́mbà rẹ̀ yóò bá ọkọ̀ jáde èyí tí ìyá àjẹ́ ni wọ́n máa mú lọ hmm. ìyàwó kí wọ́n máa mú lọ ẹni kúríà bá mú ni ni ó lọ ni ó lọ ní kúrẹ́ àyà àgbàyíká bá jáde gbé àwọn ni wọ́n bá náà nílọ sallallahu alaihi wa sallam ní a bá gbé wọn sí inú káàjọ náà wọ́n ń gbé kìí kan ní audach wọ́n máa ń gbé sẹ́yìn àkúnyà lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ obìnrin ẹ máa ń ṣe é fún wọ́n ó ṣe bí ilé mi ibẹ̀ ibẹ̀ wọ́n jòkó sí wọ́n mọ̀ wá fa ẹ̀yọ́ ọ̀fà dábàá yẹn lọ mẹ́lá wọ́n wà wọ́n á parí ogun tí wọ́n ń padà bọ̀ wálé ní ìyá kọ́lọ́mà ní ìtàlẹ́kọ́ yọ̀lọ́ ẹ̀fún wa ní kí ní ọrùn wọn tí a mú tí a mú ọrùn lọ àti kí ní èdè tú lọ́wọ́ àsìkò tí ìyá tí a wá gbé kí ní ẹ̀dì bọ́ ọlẹ̀ ẹni tó pa kí ní ẹ̀dì mẹ́ òjìlọ́jọ́ pẹ̀lú ní àwòkó ní ìjọun àti wọn ni òjìlọ́jọ́ yìí àwọn òkùnrin wọn wọn ní wọn ní káwọn rẹ́sì bẹ̀ díẹ̀ ní òjò bá wọn kùnrin yàrá bẹ́ ọ̀yà yàrá jáde ní òkè ní yẹ yẹn bá wá lórí ìdébìlọ́dẹ bùkátà wọ́n bọ́ọ̀lẹ̀ lọ sí bùkátà wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló súnmọ́ ọjàbọ̀ sí gbàdáwọ̀ lọ́bù mi kò sì jábọ́ sínú àwọn ẹ̀sìn wà ní ẹ bá wà lọ àsìkò tí ń wà lọ kí wọ́n tó dé kọ́lọ́mù ẹgbẹ́ ọlọ́pàá ìjọ lọ́sọ̀ àdúwà jẹ̀mọ́ àmìnà káfọ̀rọ̀ ìtẹ̀kọ́ o káfọ̀rọ̀ ìtẹ̀kọ́ ẹ̀ yóò bí o káwọn ọkùnrin náà bí tẹ̀kọ́ o àsìkò tí wọ́n ẹni tí ó gbé kíní padà lórí làkúnmí lóńdé nígbà náà kẹ̀rí ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni fún àmẹ́kẹ̀kan sàádé ọlá òtí máa dé oúnjẹ tí wọ́n ń jẹ ńjọ́ náà kìí lóúnjẹ tí jẹ́ èèyàn ọ̀sára ẹn tó gbé kìíní yẹn kò pé màmá òtí ń bẹ̀ tó gbé wọ́n èké fún òtí ìsára lọ sí sí ẹgbẹ́gbẹ́ ta rọ́mọ̀ pé wé ti yàtọ̀ ìjọba fẹ́lú máa ti bá yàwá ṣe àwàdà wípé èmi rẹ̀ jọ wọ́n ṣe tanyọ́ dára wọn èmi jọ wọ́n ń dá ọ bẹ́ẹ̀ náà ni ọmọ ń dá mi náà máa ń dá ọ mo èmi gbàgbẹ́ tí tí o yíya náà mi náà fi mi náà fi yíyó kúlẹ̀ ṣùgbọ́n àlẹ́ ìwà sọ ní ìsinmi ò lè yá mọ́ ọ̀dọ̀ hmm. bẹ́ẹ̀ mọ́ ndo apa ni ko sendiri ya nabi anda kasih ni kalau kawan tu tu boleh tu oh le jadi job mah lah apa tu pribadi ke dia ko wọn sanra wa ni ó kó ara o bódà tí ìṣe tó ní ẹ̀rà ẹ̀tọ́lẹ̀ ara kàgbà yóò ṣe ìdọ́mdọ́m ọlọ́run ti wo àwọn ìyàwó ọkọ̀ kan balẹ̀. amina ọ̀rọ̀ àná wà á la problem. Nígbà dé tí wọ́n ti lọ, ẹ jáde o, ẹ jáde o, ẹ bọ́ ọ̀tà o, wọ́n bá mi. Arákùnrin tó gbọ́ àìkú sí yàn bẹ́ẹ̀, ẹjá máa ń bọ̀. dé, tí a ṣe jẹ́ pé kìí sí, tí wọ́n bá ń bẹ̀ fún ni. Nígbà bá rí pé ìsìn bẹ̀, wọ́n wà padà wà ní ìwọ̀wẹ̀. ẹni tó ní ibi tí wọ́n dúró sí a ń pè ní sọ̀fúwánù búrú mẹ̀ẹ́dájì ìgbà tó ń gbò lọ́dọ̀ àrílẹ̀ sọ́dà pé káwọn orí ń padà màdínà ní pé kó wá lè tó wé kó wá ọba bá nǹkan dúdú lẹ̀ wọ́n wá wà yẹn wà ní nǹkan dúdú wọ́n ti ń gbé ẹ̀ kọ́lọ̀ kọ́lọ̀ rẹ̀ ẹbílẹ̀rẹ̀ pé ìtàn yìí kí ni ìdánsọ ìlẹ́gbẹ́nu bọ̀wọ́ nígbẹ́nu àwọn tí a lè náà kí ni sàbúwánù rí ṣé wáìtì lórí àti kọ́lọ̀ dúró lórí ṣùgbọ́n ó ti mọ̀ yá wa nígbà tí wọn ò sì máa lo ìyá ọmọ sátọ̀ wọn ó ṣe rí wọn lóní orí iná ìlàáyí bọ́lọ̀ tọ́tọ́ ló jí màmá wọ́n ní ọ̀bá àtọ́ kẹ́límà gan báyìí nígbó ti pé àà ìyá wa rè é ó sì lọ gbé nǹkan gun díẹ̀ ó lè lọ fà wá ó wá pàṣẹ fún nǹkan gun pé kókó lẹ̀ kí ìyá yìí gùn wọ́n sì gùn ó sì ń fà á lọ lọ́ba dé ọba dé dé làwọn mùnáà láìláìlọ́mọ́ bọ̀bá mú ní mùnáà yìí jẹ́ tọwá ń kàrà máa ti di e. ẹ̀ tí ìwọ̀sẹ̀ lọ́kọ́ bẹ̀rẹ̀ ojú ní fún wọ́n pẹ̀lú sẹ́ni àti láì fún ìbáyìí olórí ìbùnà fi sílò olóbọ̀ ìjọ ní ẹni á tàbùwà nù ó sọ pàdé ìyàwó àà ìyàwó ọ̀gá lòdì ìyàwó ọ̀gá ìbò ó ń bá wa sí tí a wà nílẹ̀ ọdún ìdíjẹ́ ọlọ́run pé mẹ́rin wọ́n ti dìde òsì gbé tó ọmọ wa ah. ọlọ́rọ̀dú látàárọ̀ lọ́rọ̀dú ní a gbò rẹ̀ bẹ̀rẹ̀ ní ibò kí ní ọrùn àwọn já àwọn sì wà lọ kánlẹ̀ tó dé wọ́n ti gbé ọ́dá jù lọ wọ́n dẹ̀ mọ̀ pé tẹ́bá ti dé ẹ̀yẹ̀bá ti láwọn ẹ padà wá láti retí gé bó ti di wàhálà nìyẹn lọ́kọ̀ọ́kọ́ ní àmùná ti bá gbà kan wọ́n bá gbàjú kan pé àà ah, kẹgbọ́n tó bẹ̀rẹ̀ àà ah, ìyàwó ọ̀gá ìyàwó kìí kan ẹgbẹ́gbà ìyàwó àgbà lọ́mọ̀ òjò ìdìdì máa gbọ́lẹ̀ tó ga wọ́n lọ́mọ̀ aka lọ́kọ̀ àbíṣà ti ti pé ah, wọ́n gbọ́ arákùnrin kan wá ń bẹ nìsáwù náà pè nìsáwù abákìrì ọ̀dẹ́ra ni a nítorí pé ó tún má bákìrì bákan àti pétájíkà parakùn gbogbo ìnáwó rẹ̀ ni abákìrì máa ń ṣe yóò jẹ ní o yóò mú ní o yóò wọ̀ṣọ́ ní o kọ́kọ́ fẹ́ wọ́n ṣe mọ́ gbogbo ẹ̀kọ́ já ìdánwò àwọn àti yẹ̀wò àti wọ́n lè wò yìí wọ́n ti ní ká tí máa ti máa ba yí ara ẹ̀jẹ̀ kí. Wọ́n jẹ́ ọ̀pọ̀ ìlọ̀gùsàn pípẹ́ gbọ́. Ẹni wọ́n ń bọ́ nù ú. wọ́n ń bọ́. Ẹ̀jẹ̀ ń bọ́ ẹ̀ ń bọ́ wá yí ọ̀gá tó kalẹ̀. ọ̀hún lè kíra rẹ̀ pé ó lẹ́kùn lẹ́ yíyọ̀ wá ọ̀tẹ̀ kan ọ̀tẹ̀ méjì ọ̀tẹ̀ mẹ́ta ah, sí ọ̀yá alẹ́ni ní ìtọ̀ àìyá ẹ̀wà kọjá sí ìyá ló ti sọ fún ìyá ní ìyá ìpọ̀ ẹni mọ́ lọ́dọ̀ bàbá àti ìyá mi àbúlọ̀ọ̀lọ́ bẹ̀ lọ. Yàrá gbogbo wọn adẹ́nu bẹ̀ ní ọkọ̀ wọ́n ti wo wàhálà. Amina, Amina, Amina. Gbogbo àwọn ọmọkùnrin wa tẹ́tí ní àwọn wọ́n ti wo Amina. Àwọn tí ò ti lọ ilé ọkọ̀ wọ́n ti wọ́n kan Amina. Àwọn náà má ti á ń wọlé àbúyàwó wa. Amina. Bóyá ló wà náà. Alẹ́bí ọmọ lọ, Ayà yóò dé yìí, nítorí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bá ní kí dára bẹ́ẹ̀ ní ìgbà mú ìyá bá lọ bá bàbá bìyà pẹ̀lú ẹkún ogún dojúmọ́ wọn láwọn bẹ̀rẹ̀ ẹkún látara máa wọ́n tó dá lẹ́yìn gbogbo ẹni tó fún àjọ lọ́wọ́ nù wa lọ́nà ìyọ́ lọ́nà apájẹ̀lẹ̀ wọn lẹ́kún wọn àbá délé àwọn ẹ̀wọ́n bí bàbá kí ẹ̀ dọ́rọ̀ yìí kí làwọn àríyìn ìjà ìjà ń bí náà làwọn ń gbọ́ ìyá wa ìjà wà ní bí mo yẹ bá ń sọ̀rọ̀ sẹ́yìn ọ̀mà mi ìwọ́n tó bàbá mi owó wà bí mi ìlú ọ̀mọ́dọ́ ọmọ tó bí bàbá bákìrì mọ́ mà bẹ́ẹ̀ ẹni mi ọ̀rọ̀ gbogbo jẹ́ inú wọ́n fi ọ̀rọ̀ lọ́kọ́dà sí fún ọlọ́run kí ni wá wílì sí màmá máa mi kí lọ ẹ màmá ní à ẹ̀rọ agbọ́n kan nígbà táwọn bàbá òní gan kí ni máa wá kí ni mo á pàdé ìlú ọlọ́run bàbá náà lẹ́mọ̀ wà bẹ́ẹ̀ ní ìròyìn ibú tó ń palẹ̀ sí ló kàkiri nígbàtàwò èèyàn máa gbọ́rọ̀ kan máa wájọ́ ọ̀